This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. nínú fíkìwù hadithi yìí kuma ìyá ńlá wa aisha radiyallahu anha ó lóun yìí ráyè gba àwẹ̀ tóun jẹ àfi gbawó àfi nù ṣàbàn àwọn táyìṣà fi ń ráyè ń ṣàbán tí ò rí àyè nígbà míì ẹ wo báwọn onímọ̀ tí máa ń fàdájọ ṣẹ̀rí àyọ kọ́lọ́kọ́ san wọ́n lè ṣe dáadáa wọ́n ní torí wọ́n máa ń fi àdíìsì àtàyà túra wọn ni kì í sọ̀rọ̀ ọgbọ́n orí bàbá wo ọ̀pọ̀lọpọ̀ hadith anagba muhammad sallallahu alayhi wa sallam inú ẹ̀ ń bẹ̀ ń bẹ̀ náà gbà wá wọ́n ní òsì oṣù kátà nẹ́bí máa gbáwẹ̀ tọ́pọ̀ bàbá yọ rọ̀mọ̀dánà kú àfikínni àfinú ajẹ́ pé aisha radiyallahu anha ọwọ́ àna rìwáyà míì pé ntí èyí kó wọn gba kó wọn ráyè gba ààwẹ̀ yìí gẹ́gẹ́ bá ti padà sọnù fíkìwé hadithi yìí òun ni pé obìnrin mùsùlùmí tó bá gbọ́ lọ́n gbọ́ tó sì mẹ̀sìn rẹ̀ kọ̀lẹ́tọ̀ obìnrin mùsùlùmí tó lọ́kọ tọkọ yìí ò rìnrìn àjò kó lóun gbààwẹ̀ tàtàwá tọkọ ọ̀dọ̀ lọ́wọ́ sí i anabi ló ń bẹ sallallahu alayhi wa sallam anabi ni la yahillu limra'atin tu'minu billahi wa bil yawmil akhir an tasuma siyama nafilatin wa sawmuha hadirun illa bi idni anabi ni kọ̀tọ́ fúnbìnrin tó gbọ́ lọ́n gbọ́ tó gbà kìyàmà gbọ́ bàbá àfi ká béèrè bó ní sẹ̀rí àní àṣẹ bọ́bá jẹ́ pààwẹ̀ náà fìlà ni obìnrin ó gbà yọ̀ǹda ọkọ rẹ̀ ẹ̀dá kò mọ̀ fẹ́ gbà wẹ̀ ìjọba yìí anabi ní bọ́kọ̀ rẹ̀ bá yọ̀ǹda fún un òun ní kó tó ṣe kí ni ní kó tó gba ìwọ àwẹ̀. Aisha radiyallahu anha wa ni etí èdè kó ń ráyè gbà wẹ̀ yìí ni pé òun máa tijú àti béèrè lọ́dọ̀ anabi pé ṣe ń gbà wẹ̀ ìjọba yìí torí ẹ̀tọ́ tí ọkọ ní lórí aya rẹ̀ kọ́mọ́dà bí ìgbà tó dùn ní ẹ̀tọ́ náà ẹ̀wọ̀ ẹ̀kọ́ radiyallahu ta'ala anha àmọ́ bàbá wa dínú ṣàbán òun náà mọ̀ pa nẹ́bí gan fún rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣàbán òun máa fi gbàwẹ̀ ni wọ́n ní láìsà máa wá lo opportunity ni ọba wa di ṣàbán yìí ànẹ́bí ń gbàwẹ̀ òun náà máa san gbèsè àwẹ̀ rẹ̀ tó lè rọ́bì àná nínú ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni ni pé táwọn afáà ti ń ké fún wa pé bá a bá yọwọ́ rọ̀mọ̀bánà kú ó sunna anabu muhammad sallallahu alaihi wa sallam òrujú kò sí oṣù kan tá nàbí gba pé lẹ́yìn Ramadan àwa bẹ̀rẹ̀ àwẹ̀ pé bẹ̀rẹ̀ oṣù ní àsì ní jẹun tí èdè parí oṣù bẹ́ẹ̀ ọba ju anabiwa Muhammad sallallahu alayhi wa sallam inú oṣù Ramadan nìkan là nàbí máa ṣe bẹ́ẹ̀ wọ́n lé wo ló tó pọ̀ jù bá a bá yọwọ́ ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n Ramadan kú o wọ́n ní òsíjọ́ oṣù tá a nàbí máa gbààwẹ̀ tó kọjá kínní tó